وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله وبا أبا لا نجلو ألا ilé ẹ̀sán rere ọba tí ó fún wa láǹfààní àti máa sẹ̀mí di tó sì tún fún wa ní àǹfààní àti lè kójọpọ̀ nínú masláṣí alápọ̀lẹ́ láti tẹ̀síwájú nínú tafsiri wa ti ọdún yìí ní ètà wà nínú sóràtù nìsá kí ọlọ́ọ̀bá kí ó se gbogbo ń tàn gbọ́ níbi àti níbòmíì náà kó se ní ohun àwíjàre fún wa ní ọgbẹ̀ndì alkiyama kọlọ̀bọ́ mọ́ ní ohun àbálẹ́jọ́ fún wa níjọ alkiyama kò tó di pé a tẹ́síwájú nínú ayàtà ti gbéra a kí àwọn ọba wa káàbọ̀ marhaban bikum ọba yorùbá gọ̀m̀bẹ́ àbẹ̀ ọlọ́ọ̀bọ̀ ọba lẹ́kíọ́lá ìsọ́ tó nípan àtààbò rẹ̀ tó gbòòrò kó fi máa sọyìn kó sì máa bòyìn gbogbo bá ti mọ̀ ní àtàrí dáadáa ìgbìyànjú láti pé bóòlẹ̀ sí ó se ní ìlọsíwájú si ọlọ́ọ̀bá ọba àlékí ọlá kò ní jẹ́ kí ẹ fà sẹ́yìn ọlọ́ọ̀bá kí ó máa se bíbò arziki gbogbo àwọn bàbá wa tí wọ́n gbárùkù tìyín náà ó jẹ́ kí wọ́n pẹ́ fún wa látàrí dáadáa ọlọ́wọ́n bó wa sallallahu alaihi se fún ní arziki àti hikima tẹ́ fi jẹ́ ọba tí ó kó àwọn àlúmà jọ tí ẹnu sí kò lórí wọn lọ́ọ̀bó se fún yí gbogbo obi tó kù díẹ̀ káàtò sí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló kù díẹ̀ káàtò ní gbogbo òsẹ̀mí rẹ̀ ọlọ́ọ̀bá yọba wà díbẹ̀ ọlọ́wọ́n bò ní fi hẹn nìkan torí pé téèyàn bá kù díẹ̀ káàtò tọ́lọ́bájọ́ lọ́wọ́n ọba nìkan lọ́mọ ó bò láṣìírí nù ọlọ́ọ̀bó gbogbo wa láṣìírí ànábísọ̀lọ́lá àlẹ́ ẹ̀dá tọ́lọ́wọ́n bá bá bò láṣìírí níbi tó kù díẹ̀ káàtò sí ilé ayé ọlọ́ọ̀bó tó bò láṣìírí ní ọgbẹ̀ndẹ̀ alkiyama kọlọ̀bọ̀ gbogbo wa láṣìírí ní ọgbẹ̀ndẹ̀ alkiyama àti láyé ń bí a tẹ̀síwájú láti ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ní wọ ìnìmọ̀rá àtún hafat min bá alẹ́ ṣùgbọ́n kó tó dìgbà náà aya ta kàkàn lánàá nínú sọ́rọ́tò sallallahu alaihi wasallam wọ́n yẹ máa bí léèrè wọ́n yẹ wọ́n tún bí ànẹ́bì léèrè nípa ìdájọ́ lórí àwọn obìnrin torí pé ìbẹ̀rẹ̀ súra ó ti fi yé wa pé obìnrin kò gbọ́dọ̀ jẹ́ àjẹmógún obìnrin gbọ́dọ̀ jẹ́nu ogun ni torí pé láyé àìmọ̀kan obìnrin àjẹmógún lòun náà wọ́n máa sí òun náà mẹ́rù ogun ni níbẹ̀rẹ̀ súra táàbà gbàgbé ọlọ́run ọba ti ní òǹkálukú ní ẹ̀tọ́ obìnrin ní ẹ̀tọ́ nínú tí àwọn òbí rẹ̀ fi sílẹ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin lẹ́tọ̀ọ́ bákanáà níbẹ̀rẹ̀ súra ọlọ́run bá fi yẹ wa pé ọmọdé gan ó lẹ́tọ̀ kọ́dà bó tilẹ̀ wò ó kéré mọ́ díẹ̀ bá ṣe ṣàlàyé pé nínú ìsìláàmù kọ́dà kò jó oyún ni tí ò tí ì josù kan lọ lópin ìgbà tá a bá fi lè mọ́ pé oyún ń bẹ lára ìyá rẹ̀ òun náà lẹ́tọ̀ sí kíni o yọ lẹ́tọ̀ sógun gbogbo ilé àṣàlàyé rẹ̀ níbẹ̀rẹ̀ súra ṣùgbọ́n ní ááyà ọlọ́run á tún mẹ́nu bá pé wọ́n tún bí ọ́ léèrè nípa àwọn nǹkan wọ̀nyí bí ìgbà tó jẹ́ pé ń tún sàwọn lárúbáwá ń gbà náà ní kàyéfì pé obìnrin lásán lásán ó sì àjogún ọmọdé lásán lásán ó sì àjogún ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá ti se gbogbo àlàyé fún yín kò sí ìdájọ́ kan tó lọ́wọ́ bọ́ pààrọ̀ wọn ipe wọn ò ní jogún ipe kọ̀tọ́ sí wọn eléhùn kìí ṣe inú òfin ọlọ́run inú òfin ọlọ́run wọn lẹ́tọ̀ nínú tí ọlọ́run ọba ṣe ní ọ̀ràn àyàn léyìn lórí ẹ gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ wọn bákan náà aya ìbéèrè pé wọ́n ń béèrè nípa àwọn ọmọ òrukàn ìbọ́lọ̀ ọba ti dá yín lò ipe ọ̀ràn àyàn lọ́jẹ́ lórí yín kẹ́ ẹ sọ dúkìá àwọn ọmọ òru kan níbẹ̀rẹ̀ súra kọ́dà ọlọ́ọ̀bọ̀ ọba àlékè ọlá fi yé wa níbẹ̀rẹ̀ súra pé gbogbo ẹni tí ń jẹ dúkìá ọmọ òru kan kọ́mọ̀ pé ná lòun jẹ síkun ara rẹ̀ gbogbo ilé ọlọ́ọ̀bá ni òun ti sáláyé àlàyé rẹ̀ ọlọ́ọ̀bá wa parí aya ó ní kẹ́ni fẹ́ iná lọ́hà gbogbo ń tẹ́ ń ti dáadáa kẹ́ ẹ̀ mọ́ pọ́lọ̀ wọn kò sí ẹnìkan tí ó ṣiṣẹ́ ládàá kan tọ́lọ̀ bóòdùn ládàá rẹ̀ bó tilẹ̀ wò ó kéré mọ́ mọ́fojú tẹ́ḿbẹ́lú ṣe ládàá ọ̀wé eléyìí torí pé ọmọ èwo lọ́lọ́run ọbọ̀ tí torí rẹ̀ fi ọ́sálì jẹ́ náà jọ gbẹ̀ndẹ̀ alkiyama gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé èyàn fojú tẹ́ḿbẹ́lú iṣẹ́ ẹ̀sẹ̀ kàwọn pé àbọ̀wé eléyìí aláforíjì lọ́lọ́run ọmọ أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم نعم وإن امرأة خافت من بعدها نشوزا أو إعراضا فلا جناح عليهما نعم فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا نعم والصلح خير وأحضرت الأنفس الشح نعم وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا ألا أبو عليك ولاني wa in imra'atun khafat min ba'liha nushuzan tí obìnrin tó wà ní abẹ́ ọkọ tó bá páyà pé ọkọ òun fẹ́ yàwó ìyẹn ni pé ìgbésẹ̀ yi yìí ń gbé ó ṣeéṣe kó líìdì sí kọ́kọ́ ńlẹ̀ tí a bá gbàgbé inú tọ́lọ̀ ọba sọ fún wa kí lọkùnrin ó se tọ́ba fura pé ìyàwó rẹ̀ yọ ya nǹkan mí mú un lọ ìgbésẹ̀ tí ó gbè ọlọ́ọ̀bá wa sọ nípa pé tọ́ba jóbi ló fura bẹ́ẹ̀ wọ́n baal òun ni azaut ọkọ obìnrin tọ́ba páyà lórí pé ọkọ òun ó ṣeéṣe kó ṣe nùṣúzàn òní pé kọ́pa tàbí nùṣúzán ó ní pé kí ìgbéraga ogun débi pé kò ní rójú ráyè tó ń mọ́ ńgbà míì ntí máa ṣẹlẹ̀ bóyá obìnrin ọlọ́run ọba dán o pẹ̀lú kankan tó jálèbù yọ àmọ́ rò pé tọ ọkùnrin yìí o ọdún tó súnmọ́ jù ní pé kò fẹ́ gbígbé mi àti ẹ̀pọ̀ mọ́ obìnrin lè fura bẹ́ẹ̀ ìgbà míì ọlọ́run sì máa dán obìnrin míì wò tọba fún ọkọ rẹ̀ ní dúkìá ọkọ àwọn rò pé òun ti ju kíláàsì ẹni tó ń fẹ́ ìlọ ìmọ̀ sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà náà ni àwọn ọmọ òpèsè tí ó kàwé tí ó tí ó ní dìgírí yìí ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ó ti dépò kan ní ìsìn àbítọ̀ ó ti dépò kan ní ìsìn yọ àwọn ọmọ sóbìnrin náà máa tún ni tóbìnrin bá fura pé irú bẹ́ẹ̀ntì àpẹẹrẹ bẹ́ẹ̀ntì hàn lára ọkọ rẹ̀ áwọ̀ ẹ̀rọ ọ̀dán àbíkọ́ mọ́ in ti ń páyà ní pé ó sì ti kọ́ kòun sẹ̀ kòun tì tí ò ní sújà mọ́ àwọn olùmọ́ni imali kíbari sí ní áwòlè dahabi jamali bọ́yá torí ọjọ́ orí obìnrin náà ó ti dàgbà bọ́lọ̀ ti dá oníkálukú yàtọ̀ obìnrin míì kọ́mọ́ tí ìbímọ mẹ́rin márùn ni ẹ̀rì bí ìgbà tí kò tí ju tí tọ́ so àmọ́ tẹ́ bá rí báyìí ẹsẹ̀ bí ti klọ́ọ̀kì sixty ni bí ó sì gbó wálẹ̀ kan ní àdámọ́tọ́lọ̀ wọn bá dá ọkùnrin mọ́ obìnrin títí bá ti ń dérú éjì kò kò kéé tí ó tọ́ wà lára òun yìí ó ṣe ṣe kọ́ jẹ́ pé ọkọ̀ òun ó ti torí bẹ́ẹ̀ sọ pé arábìnrin ọ̀jẹ́ dákun ṣe sùúrù tọba jẹ́ tó tó ní tí tó sì mọ̀ gbé kalẹ̀ nu ọba sì jẹ́ lómi ni yọ́ àdẹ́ páńpẹ́ ti sẹ̀ báyìí yọ́ fàáyà rẹ̀ ni mọ̀ kọ́ọ̀lẹ̀ kọ̀ wá sẹ́bẹ̀ tí wọ́n bẹ̀ mọ́ tí ó gba in ti àwọn larubawa ń pè ní alwikọ́yẹ́ tó xẹ́rù mí lẹ́lẹ̀ ìlàj prevention is better than cure ní ọlọ́ọ̀bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tóbi bá ti fura bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní falajuna àlẹ́yìnmá kò sí àbúrú lórí àwọn méjèèjì àtọ́kọ àtìyàwó ṣẹ̀rí àfaramọ́ ọlọ́run ọba yọ̀ǹda anyusli ha bẹ́ẹ̀ náà hùmá sulha kí wọ́n ṣe sulhu láàrin ara wọn kóbìnrin ó pọkọ jókòó mọ̀tọ̀ pálẹ̀ mi mo rí nǹkan báyìí mo fura sí nǹkan báyìí ṣùgbọ́n kí látúnṣe tá a ṣe ọ̀fẹ́ kú lẹ́ẹ̀dẹ́yìn ṣẹ̀ríà ni ọyẹ kóbìnrin ó ṣe bẹ́ẹ̀ torí pé tọkùnrin bá kọ́ ọ ọ̀pọ̀ ọgbà òun lọ́sọ̀ọ̀tì. pàápàá jùlọ obìnrin tó fi jẹ́ pé in tó lè mú ọkùnrin míì lóhun ọ̀fẹ́ kò sí lára tiẹ̀ mọ́ bọ́yọ́jú orí rẹ̀ bọ́yá ti kẹ́wà rẹ̀ lọ alukóraní wọn kọ́ obìnrin ní ìtọ́ kó se kò sí tó burú kí se sulhu láàrin àwọn méjèèjì yálà aisha rọ́dí allahu ta'ala anha gẹ́gẹ́ imamul buhari se àdísì wa wọ́n ayayi ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa obìnrin tí ó wà lọ́dọ̀ ọkùnrin tó jẹ́ pé ó ti dàgbà lọ́jọ́ orí àbí kò lẹ́wà mọ̀ tí sì wọ́n ó ṣeéṣe kọ́kọ́ ẹ̀yìn ipò kan tó ti dí ó ṣeéṣe kọ́pọ̀ ohun tí ó ìláyà ń sọ pé kí wọ́n ṣe àtúnṣe kó pè kó sàtúnṣe àwọn olùmọ́ àpòjúwe rẹ̀ nínú àní pẹ̀lú ìyá ńlá wa sáúdà sauda wà nù àwọn umul mumini àwọn àwọn àfọ̀nisíra mi ní kọ́dọ̀ ńlá nàbì fẹ́sì kejì lẹ́yìn ìgbà tí khadija salaisi sauda la nàbì fẹ́ ṣùgbọ́n ó ti dàgbà lọ́jọ́ orí sauda wa fura pé gbọ́dọ̀ orí òun ṣètò yìí kí lánàbì fẹ́ fòun ṣe mọ́ sallallahu alayhi wa sallam sí ọ̀pọ̀ àwọn obìnrin tá ànábì fẹ́ ànábì fẹ́ wọn ni torí ìdí kan àbí mi wọ́n pokùn ọkọ̀ ilé ìṣogun ta ni wàá fẹ́ kò sẹ́ńtọ́ fẹ́ fẹ́ báyà torí ọjọ́ orí ànábì ò ní ọmọ àbọ̀wádọ̀ ànábì ọ̀fẹ́ ele nkan báyìí lọ sẹlẹ̀ sí ọgbà ìsìláàmù kẹfẹ̀rí ńlá bàbá rẹ̀ kò síbi tó wọ̀ gbogbo orú bẹ́ẹ̀ lànàbì fẹ́ wọn nítorí di ele sáúdà wà nù wọn ó ti dàgbà lọ́jọ́ orí sáúdà wà ń bẹ̀rù pé bóyá nàbí sọ̀lọ́lá àlẹ́wẹ̀sẹ̀lẹ̀ ó si se kọjẹ́ je kò ní ní bùkátà ma. ọba so mọ sọ máa nẹbi lálàsẹ dọgba fara So jẹ́yàwó tí ní fún ọlẹ́tọ̀ rẹ̀ sọ́wọ́dá ọgbọ́n nàbí sallallahu wa ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wasallam sallam mọ́ wá tọrọ nǹkan kan ni anábì ní kí lọ́n oorun mi bọ́ ọmọ sí pé ọjọ́ oorun kan awọn iyawo re ọjọ́ tèmi tó ọmọ fún mi mo yọ̀ǹda rẹ̀ fún ọ mo bun Aisha. ṣe sọ́dágbọ́n ọmọ pé àìṣà là nẹ́bì fẹ́ràn jụ. obìnrin tó ọmọ tí ń se nù no. torí pé tí ànábì bá ilé kọ́ọ́lẹ̀ ó ti jáde kó nú àwọn umulmumi nínà o kò sí sínú àwọn ẹni tí wọ́n máa jẹ́ umulmumi nínà tálkùrá ní ròyìn wọn mọ́ ọjọ́ oorun mi mo fún ọ kọ́ máa jẹ́ ti aisha kàkà tó fi máa wádọ̀ mi mi ò ní bùkátà sí wọn ẹ̀tọ́ rẹ̀ ni ó withdraw ó step down ó sacrifice ẹ̀tọ́ rẹ̀ torí pé kí ni o kó lè rí ilé ọkọ̀ gbé in ti jẹ́ sulhu nù ìdí ní táwọn olùmọ́fi ní tó ń ti pé ìdí tó fi sọ̀kalẹ̀ ní àbírù ti sáúdà ṣe yìí ni ṣùgbọ́n ọ wà general lórí pé tóbìnrin bá fura pé nǹkan kan ló lè jẹ́ kí ọkọ̀ òun ó ṣe kí ni o ti ibẹ̀ máa ronú pé òun ọkọ̀ ọ̀lẹ̀ kò sí tó burú pé kó pè pé ká jókòó ká ṣàtúnṣe kí ló fẹ́ ká ṣe torí pé obìnrin gbọ́dọ̀ lárò èdè ìtàwọn olùmọ́fi ní kọ́dà ń tọ́jẹ́ tọ́ rẹ̀ ó lè lóhun yọ̀ǹda ọkùnrin mi kìí ṣe pósèdè ọmọ àmà kìí ṣe pọ́kà bẹ́ẹ̀ náà lọ́kà fífẹ́ fi obìnrin lẹ̀ ó lè ronú pẹ́tọ̀ áàdì àmù yìí bọ́yá àwọn méjì ni pẹ́tọ̀ lóòótọ́ ń gbà mọ́ fẹ́ àwọn méjèèjì agbára wà ṣùgbọ́n ní ti di pé túláàsì ó ti di kíní mú gbà tó mú wa kọ́ àmọ́ ronú pẹ́tọ̀ ǹjẹ́ ní fẹ́ fi kàn án lẹ̀ wọ́n ní bàbá alágbájá mi náà rí condition tẹ́ wà nítorí ìdí eléyìí sẹ́rí gbogbo àjẹ́ àmù lọ́wọ́n bá tèmi àtàwọn ọmọ mi ìṣàlá kò ní ju agbára mi mọ́ yọ̀ǹda yín fèyàn ó sì ṣe kó ní mọ́ yọ̀ǹda yín fọ́dún kankan mọ̀ wó bọ́ bọ́yá ọlọ́ọ̀lẹ́ sí kí ìgbó chẹ́ǹjì ó sì lè ní mọ́ yọ̀ǹda fún yín láíláí lópin ìgbà tí wọ́n bá ti lágbára rẹ̀ alukóra ní torí pé ọmọ ẹ̀dẹ́ ni alukùránì ọ̀padà wá sọ̀rọ̀ kún obìnrin ọmọ rúpẹ́ sí mọ́ wá gọ̀ ni alukùránì ọ̀padà sàlàyé ntọ́fà tọ́lọ̀ máa fi ń sọ gbogbo ilé ọlọ́bọ̀ bá alẹ́kẹ́ ọlá ní ayúsùlẹ̀ ha bẹ́ẹ̀nà hùmà sọ́lá kí wọ́n sàtúnṣe láàrin ara wọn àtúnṣe tọ́lọ́wọ́ ọba ni ẹ̀sẹ̀ ìkẹ́ jókòó tọkọtaya kẹ́ gbọ́ra yín ríye kẹ́ reconcile lórí nkankan tẹ́ kẹ́ take position lórí nkankan tóbi òfin ní filé ọkọ rẹ̀ lẹ̀ ọlọ́wọ́ ni lólóore o K'ese ṣe pé torí ngo gọ́ àbáyín obìnrin jẹ ọlọ́wọ́ ni lólóore kí tó fi jẹ́ pé lólóore ọ̀pọ̀ torí pé obìnrin ní sọ́ọ̀tì ní pàápàá jùlọ ẹni tó ti wà nírú ipò sọ́dá ó ti dàgbà ó ti bímọ mẹ́rin ó ti bí márùn ó ti bí mẹ́fà tọkọ rẹ bá kọ́ lẹ́ ilé ta lọ́ fẹ́ lọ and then in tóun ò lè fara dà tó fi yarí tí ó lè dúró pé ká sátúnṣe kó mú sùúrù ìyá tóun ò lè jẹ àwọn ọmọ rẹ ọwọ àjẹ méjìlá rẹ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dínú tọ́lọ́ bá fi ní asúlù khair oore lọ́jẹ́ o sheikh abdulrahman saadi Ah, rahimahullahu الله تعالى tafsiri wọn tafsiru karim rahman wọ́n ní aya tó ń ti pé asúlù khair ọ sọ̀rọ̀ nípa àtúnṣe láàrin tọkọtaya ṣùgbọ́n wọ́n ní káàídà kan ni tó gbòòrò ní gbogbo òsẹ̀mí pátá gbogbo bí tí nǹkan kan ti fẹ́ ṣẹlẹ̀ ẹsẹ̀ ìgbìyànjú yín kẹrí pé ẹsẹ̀ kí o ẹsẹ̀ àtúnṣe sheikh abdulrahman asaadi wa ni kí ni suluhu tá a bá ní ká ṣe súlù lópin àti ọba ti ní ẹ wá jẹ́ àṣàtúnṣe ìkíní kejì àwọn ẹni tí wọ́n ní kí wọ́n wá àṣàtúnṣe ọgbọ́dọ̀ gbé nǹkan méjì sọ̀kan tẹ́ bá fẹ́ kàtúnṣe ó ṣe àkọ́kọ́ ni pé mọ̀ pé ń tọ́ jẹ́ ẹ̀tọ́ rẹ̀ kan wà tọ́ sacrifice ní ti jẹ́ súlù nù o torí pé kìí ṣe kóòtù tí wọ́n ní eléyìí lọ́la ẹ̀bí ẹ̀sìn gbọ́dọ̀ fún ní ẹ̀bí rẹ̀ eléyìí lọ́la ọgbọ́dọ̀ ṣe báyìí tá fẹ́ sàtúnṣe àwọn ẹnìkan ó ń kálukú kọ́ pátì méjèèjì gbọ́dọ̀ ti gbà pé nǹkan kan wà tọ́ jẹ́ ẹ̀tọ́ òun tó wọn sacrifice ìdí ìtọ́ jẹ́ pé títọkọtayọ ọba ilé lágbọ̀ọ́yé ilé ìmọ̀ ní wàhálà kẹlẹ̀ ṣàtúnṣe láàrin wọn torí ìyàwó ọmọ yarí pé mi ò ní bukún ọkọ náà sì máa yarí pé mi ò ní gbà láàbọ̀ yọ wà di fìtínà tábàtìlà fẹ́ ṣe súlùhù òǹkàlùkọ́ fọwọ́ wọnú nǹkan mí wà tọ́ jẹ́ tọ́ rẹ ni ṣùgbọ́n tá a bá ti débi sùúrù á bí ọ̀pẹ dákun ṣe sùúrù fọ àmọ́ pẹ́ tọ́ rẹ ni o àmọ́ tí fi ń dùn wọ́ ṣe sùúrù. ìwọ náà nǹkan báyìí nǹkan báyìí kìí ṣe báyìí kìí ṣe báyìí ọyẹ kó ṣe báyìí ọyẹ kó ṣe báyìí gbogbo ẹ̀ láàmọ̀ ṣùgbọ́n tó bá ti ṣe díẹ̀ bẹ́ẹ̀ ìyókù ìwọ náà ṣe sùúrù ìtí sùúrù ọlọ́ọ̀bá ni lólóore jù wọ́n sùúrù xeyìrì ìntọ́fàtà àfi tẹnumẹ́lẹ̀ ọ̀pọ̀ gbangba mi tàbá ní ká ṣe súrù ìntí kìíní kejì máa fẹ́ ni pé kẹsà lànà ẹnìkan pò ń lọ́jẹ̀bi kìí ṣe súrù mọ́nù àti di kóòtù ti ń dájọ́ nù a lè fi hàn pé ntòsí ntòsí ó kù díẹ̀ káàtó lóòótọ́ ṣùgbọ́n ọmọ ẹran kò sí báyìí fẹ́mi náà bẹ́ẹ̀ ni àmọ́ ṣe sùúrù ìtí jẹ́ sùúrù nù ọlọ́ọ̀bá ni wọ́n sùúrù kẹ́yìn àwọn olùmọ́ni ní gbogbo ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá sulu kẹjọ joko nbẹ ẹ ti ní èdè àyèdè kẹ gbọ́ra yín yé òun náà ní suluhu. ọlọ́ọ̀bá ni wà ó dọ̀rọ̀ tí anfusu ṣọ́ òfin lọ́lọ́wọ́ se ẹ̀kọ́ lọ́lọ́wọ́ bá kọ obìnrin bíi pé kò sì sulu pẹ̀lú ọkọ rẹ̀ ọlọ́wọ́ bá mọ̀ pé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ ọlọ́wọ́ bá sẹ́ẹ̀rì ń tà sọ yìí a mọ̀ pé a gbé intẹ́mi ọ̀fẹ́ a gbé pẹ̀mí o ashuh ìwà ahun ìníjẹ shuh ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láhùn kí ní jẹ́ pọ̀mọ̀ ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láhùn ní pé in tí ń bá ń fẹ́ kìí fẹ́ filẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ́lọ́lọ́wọ́ bá lo shuh torí shuh ahun tó ní ẹnu méjì ni kìí ṣe búkúl búkúl tí wọ́n bá lé èèyàn ní búkúl ọkàn láhùn ni ṣùgbọ́n shuh ọláhun ó sì tó lọ́kàn jù ọláhun at the same time ó sì ní kíni o ọlọ́kàn ju ọlọ́ọ̀bá ní bẹ́ẹ̀ lọ́kàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn rí in ti ń jẹ́tọ̀ tiẹ̀ kìí fẹ́ kí ẹ fi dùn ṣùgbọ́n kìí sí gbogbo ògbà ní mo fẹ́ fún ní kálukú lẹ́tọ̀ tiẹ̀ ọlọ́ọ̀bá ní àmọ́ bẹ́ẹ̀ obìnrin tá a ó ṣe sùúrù kọ́ gbà pé wọ́n yọ̀ǹda àwọn kankan àmọ́ pé ń tẹ́mi ọ̀fẹ́ láti gbé kù ṣùgbọ́n àdánwò ni látọ̀dọ̀ ọlọ́run

fa inna allaha kana bi ma ta'maluna khabira ẹ mà dájú pé gbogbo ntẹ́ ń se ní sí ọlọ́run ọba mọ̀ o lóòótọ́ àparọ́ wà fóbìnrin ipe kó se sùúrù kọ́ sacrifice àwọn ẹ̀tọ́ rẹ̀ míì torí pé kọ́sà lè jókòó lábẹ́ ọkùnrin kó lè jókòó lè rẹ pé àti àṣẹ gbọ́ sí lè bá mi máa wà padà sí ìdí ni ti fi ń jókòó lábẹ́ rẹ̀ mọ́ wàá take you for granted mọ́ wàá jẹ́ yẹn ọmọ àti pé ńgbà ah, tó ọmọ pé kò síbi tí ó lọ tọ́ba wù mí màá sì fún ọlọ́ọ̀bá ní ọkàn páyọ̀ ọlọ́run bẹ̀rù ọlọ́run tí ọba sí tóun ó ṣe fún ọ ọlọ́ọ̀bá tó ní tí ó ṣe fún ọ ń bẹ̀ o ọlọ́ọ̀bá ní kápáyọ̀ ọlọ́run kápáyọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá wa kó tó lápáyọ̀ ọlọ́run ẹ̀yìn tó ṣìnú tẹ́ ẹ bá wa ṣe dáadáa allahu akbar lóòótọ́ ẹ̀tọ́ rẹ̀ ní ó sì lóhun yóò dáa ìwọ́ tó ọjọ́kùnrin tún máa gbìyànjú àti dùnnú bí ìgbà tí ń táyà yìí sọnù ìdíwọ́ kan lọ́fàá tó o fi lè se tó jẹ́tọ̀ rẹ̀ fún wa lọ́rọ̀ tó dáa lẹ́nu torọ́kùnrin mi kò ní í se kò tún lọ́rọ̀ tó dáa lẹ́nu àà ọlọ́ba ni wà ń tó sínú tẹ́ ẹ báyìí lè se dáadáa pẹ̀lú àwọn obìnrin wà tẹ́tàkù tẹ́ ẹ sì páyọ̀ ọlọ́run ọkùnrin gbọ́dọ̀ jẹ́ ti ń páyọ̀ ọlọ́run lórí àwọn ìyáàlì rẹ̀ nítorí nàbí sọ̀lá àlẹ́ ìdí ni tó fi jẹ́ pé gbogbo téèyàn ó se kó rí pé ìpáyọ̀ ọlọ́run ọba ló jọba nínú ilé òun kọ́dà ní àdúrà tálkùrá ní kọ́ wá pé báálé ilé ọ̀yẹ́ kọ́ mọ̀ sí rọ̀bánà hablana min azuwadina wọ́dúnrìyàtina kúrọ̀ta ààyúní ọwá ni wàjàálná lílmùtàkínà ìmáàmà ọlọ́run ọba àbẹ̀ọ́ fún wa lẹ́bùkan nínú àwọn àyà wa nínú àwọn ọmọ àtààmúrọ́ ọmọdọ́mọ wa ká máa ráwọn àrídùnú gbogbo lẹ́kọ̀ọ̀kan fẹ́ bẹ́ẹ̀ ó kálukú ń fẹ́ ìtọ́nà bá fi parí pé kí wọ́n á máa bẹ́ lọ́n pé wọ́n lọ́n ọba sèmi lásìwájú fún àwọn olùpayọ̀ ọlọ́n àwọn aráalé mi se wọ́n ní olùpayọ̀ ọlọ́n wá jẹ́mi ọjọ́ ga àwọn kí n payọ̀ ọlọ́n ọba jù wọ́n lọ ẹni tó bá nípayọ̀ ọlọ́n ọba lè rí ó tò ṣùgbọ́n tó bá kù díẹ̀ káàtò yóò se kí ni o àìsè àṣedọ́gba yóò mọ̀ bẹ́ẹ̀ nù lé rẹ̀ ọlọ́ba ní kí ẹ páyọ̀ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ọkùnrin kí ló dé tọ́lọ́ba fi ní ẹ páyọ̀ ọlọ́wọ́ bá fa iná láhà kánà bí màtà àmàlú náà fàbíra gbogbo ń tẹ̀sí lọ́lọ́wọ́ bá mọ̀ wà láì kò sí ń tọ́pa mọ́ sọ́lọ́ nu gbogbo ń tẹ̀sí tọ́ ọ bá ṣe torí pé orí pé kùkú sí tó lè ṣe rántí pé ọlọ́wọ́ bá ń bẹ̀ o tọ́ bá kù díẹ̀ káàtó ni ọlọ́wọ́ bá mọ̀ àwọn ẹlòmíì lè mọ̀ wò ó pé o ní ìwọ sì mọ́ pé ó nì ọlọ́run bá mọ̀ pé ó nì ni, ohun ọba àsọ tí wọ́n sọ ọlọ́run bá mọ̀ pé ó nì ní àmọ́ ó ní ọwọ́ á ń dọ́gbọ́n ọ̀ọ́dọ́gbọ́n fọlọ́hún èèyàn lọ dọ́gbọ́n fún èèyàn tó sì dọ́gbọ́n fún ò lálìjẹ́ náà kò níná tí ó fi ọ sí nítorí díẹ̀ ọlọ́ba ní apáyọ ọlọ́run lórí àwọn obìnrin ọlọ́bọ̀ ọba àlejò ọlá ni ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم نعم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة نعم وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما نعم وإن يتفرقا وإن يتفرقا يغني الله كلا من سعته نعم وكان الله واسعا حكيما الله بابا عليك ولاني walan tastati'u an ta'dilu bainan nisa'i walau harastum ẹ lè sàṣe dọ́gba láàrin àwọn obìnrin láíláí kọ́dà bẹ gbìyànjú jù bẹ́ẹ̀ lọ epo oníyàwó méjì ọwọ́ àṣàṣe dọ́gba láàrin wọn ọlọ́ọ̀bá lè àlè ṣe o eléyìí lọ́kàn àwọn orientalist gbámú ló fi ní alukurani èèwọ̀ ọsọ pọ́nbélé tó clear lọ́dọ̀ tiẹ̀ ipe èèwọ̀ lọ́jẹ́ kọkùnrin okóbìn méjì ìjọsábẹ̀ rẹ̀ kí ló dé tó fi wí bẹ́ẹ̀ ó nítorí pé alukurani lọ sọ pé májẹ̀mú tọ́lọ̀ ọba fi ní kọ́ fẹ́ ju ẹyọ kan lọ orígbọ̀ ọba lè sàṣẹ̀dọ́gba torí pé alukurani inú súra iná níbẹ̀rẹ̀ súra fanki hu ma taba lakum minan nisa'i masna wa thulatha wa ruba Allah ba ni fa khiftum alla ta'dilu fawahida ẹfẹ́ méjì ẹfẹ́ mẹ́ta ẹfẹ́ mẹ́rin ṣùgbọ́n tó ọba bẹ̀rù pò lè ṣàṣe dọ́gba ọ̀ọ́yá fẹ́yọ̀ kan ṣoṣo ó ní májẹ̀mú tọ́lọ̀ wọn fi sí ni pé ó dìgbà bá lè ṣàṣe dọ́gba ká tó lè fẹ̀jọ ẹ̀yọ̀ kan lọ ó ní nínú súra yìí kan náà ọlọ́ọ̀bá sì ti ṣàlàyé pé a lè ṣàṣe dọ́gba o aya ìní tọ́ka sí pò láti afẹ́ ṣe ṣùgbọ́n kò gbàgbọ́ yá alukọ̀rá oríṣi méjì ni láàrin tọkọtaya ìsàsedọ́gba tọkùnrin ó se lórí ìyàwó rẹ̀ oríṣi méjì ni a ní adìlù náfàkà àsedọ́gba níbi owó tí ó nà lé hàn lórí oúnjẹ in tí jẹ in tí wọ́n mu in tí wọ́n nà in tí lò in tí wọ́n àṣedọ́gba gbọ́dọ̀ wà lórí ilé òun ilé ìlọ́lọ́run ọba sọ níbẹ̀rẹ̀ ṣúra ìní májẹ̀mù lókùnbà tó bá ti mọ́ pé ọlọ́run bá bùkún ọ tó ọba fẹ́ méjì kò ní sí pé ọmọ ní kọkùn sí sùúrù ọkàn lọ́ọ̀mọ̀ lè fún ló lè bọ́ ó lè bá àwọn méjèèjì ó lè fún àwọn méjèèjì ní gbùgbé ó lè fún àwọn méjèèjì ní tí wọ́n wọ̀ àkọọ́lẹ̀ fáwọn méjèèjì ní tí wọ́n wọ̀ eléyìí àṣedọ́gba níbi bó náwó lé hàn lórí nù ni mọ́jẹ́mù tó ọba rí pò ní lè ọlọ́run ọbọ̀ fún ọ àti lè kóbìn méjì sábẹ́ rẹ pẹ̀lú yìí fẹ́ ju ẹyọ kan lọ ṣùgbọ́n oríṣi kejì ni mahaba níbi ìfẹ́ òun lọ́lọ́wọ́n bá ń sọ nù áyà àtẹlẹ́ áyà alákọ̀ọ́kọ́ ti bẹ̀rẹ̀ súra ń sọ̀rọ̀ nípa owó tó ọ̀nà lé ẹ lórí bùkátà wọn tọ́ọ̀mọ̀ bá wọn gbọ́ ní ti dúkìá ìlà alákọ̀ọ́kọ́ tọ́ọ̀bà alágbára rẹ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ ju ẹyọ̀kan lọ ṣùgbọ́n ilé tọ́lọ̀ ọba láàlẹ́ sàṣedọ́gba àwọn ọkùnrin òun náà ní níbi ìfẹ́ bó tilẹ̀ wù kọ́ kí o gbìyànjú tó yóò nífẹ̀ẹ́ kan jù kan lọ torí pé òun ò lè dàbá kan náà àṣàpèjúwe fáwọn ẹ̀yà wa mo ní bíi ẹni tó lóbìn méjì ń gbọ́ fẹ́ jáde ó ní baba alágbájá ní àyín kò sómi kò sí yọ kò sí rú kò sí gi obìnrin mọ kò sí sọ dáadáa ọkà gbogbo kò sí rẹ lẹ ọ̀nìtọ̀ bí èrò lẹ wá ní dubai ah, ah, gbogbo kí ni ká tó lè ra ní di two thousand naira ọba wa pò rẹ. tọ́ ọba one thousand ló kù tọ́ fún one thousand kò sí ètò rẹ̀ pò sí ọmọ arábìnrin bíẹ̀ rẹ̀ tí tọ́ sálùbáríkà sí tọ́ bá yìí láti rí bó jẹ́ pé yìí naira láfẹ́ ni ànípẹ́tọ́ dakun, sórí one thousand tó kú lọ́wọ́ mi ni mú five hundred naira àbí jẹ́ sẹ́tíǹtì fún five hundred naira ìyókù èmi náà èrè kò sí mansini àbí sọ́kọ̀ tó bá já one thousand gbá pé dídẹ̀rẹ́ ló pè mí ni ọ̀ ò tó ṣe lọ fẹ́ bí méjì tẹ́lẹ̀ gbọ́ ọba bẹ̀rẹ̀ sí láàánú yẹn ẹ dákun sí fẹ́ wọn rí bákan náà lọ́kàn yẹn wàlá kò lè rí bákan náà kò lè rí bákan náà ọlọ́run ọba mọ̀ bẹ́ẹ̀ nítorí ìdí ilé ó nífẹ̀ẹ́ ẹ̀kan jù kan lọ kọ́dà ká tẹ̀lé àwọn méjèèjì ń se dáadáa àdámọ́tọ́lọ̀ wọn bá ti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹ̀kan jù kan lọ ẹ̀bí wọ́n ló bí àwọn ọmọ àwọn ọmọ tó bí nẹ́tọ́rálì orípọ̀ ọkàn nífẹ̀ẹ́ ẹ̀kan jù kan lọ nẹ́tọ́rálì ọmọ ẹ̀yọ ọkàn láìkì rẹ̀ ni kéèsì pọ̀ fẹ́ràn àwọn yòókù ṣùgbọ́n lọ́wọ́ bá ṣe àlékún nífẹ̀ẹ́ lágbájá sí ọlọ́kan ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kátó lọ́wọ́ obìnrin tó fẹ́ eléyìí lọ́wọ́ ọba ní sọ ń bi pé ọkùnrin òdo sí láéláé o ìdí ni tánàbí sallallahu alayhi wa sallam tánàbí bá fẹ́ pín nǹkan fáwọn ìyàwó rẹ̀ bọ́yọ̀ ra nǹkan fún wọn fẹ́ pín fún wọn anabi wa pín wọn jókòó anabi wa pín yọ wa pín gbogbo ẹ̀ dọ́gba tọba fẹ́ nìkan tọba fún alákọ̀ọ́kọ́ méjì gbogbo àwọn yòókù náà méjì méjì ni ó fún wọn bọba fún alákọ̀ọ́kọ́ mẹ́ta gbogbo àwọn yòókù mẹ́ta mẹ́ta náà ni ó fún wọn tánàbí wa pín tán yọ wa ní allahumma ìdí ọlọ́run ọba o hádà kọ́sìmì fi ma amlik èmi pín lè nínú tí mo lágbára àti ìsàṣẹ́dọ́gba lórí rẹ̀ fàlátà àkóso ní fi ma la amlik ọlọ́run ọba dákun mọ́ mú mi mọ́ pẹ́sẹ̀ ẹlẹ́fun mi lórí tí ń lágbára lórí rẹ̀ ó náà ní kí ni ìfẹ́ mo nífẹ̀ẹ́ kan jù kan lọ kọ́dá wọn bí ànẹ́bí ànẹ́bí sì sọ wọ́n nílẹ̀ ànẹ́bí ọlọ́ta ló nífẹ̀ẹ́ ju ní aisha wọ́n nínú àwọn ọkùnrin ó ní bàbá rẹ̀ ṣùgbọ́n naturally ó nífẹ̀ẹ́ kan jù kan lọ alukurani wa sọ fún wa àwọn ọkùnrin bí o falata milu kullal maili mọ́wá torí pé o nífẹ̀ẹ́ ọ̀kan jù kan lọ kọ́ wa fi sẹ́gbẹ̀ẹ́ tó o nífẹ̀ẹ́ jù kọ́ wa pa ẹ̀ tó o nífẹ̀ẹ́ kọ́ wa pa ti fẹ̀tẹ́dà ruha kalmu alaka kọ́ wa sọ di bí aṣọ tá a tá a gbàgbé rẹ̀ ọlọ́ba lọ gbọ́dọ̀ síbẹ̀ ìfẹ́ tó ní sí kan jù kan lọ́hùn jọ́mọ bẹ́nu ọkàn rẹ o jọ́mọ bẹ́nu ọkàn rẹ má fi wùwà o má fi torí pé n tó o lè sàṣedọ́gba ọ̀wá ní sàṣedọ́gba lórí rẹ̀ mọ́ torí pé onífẹ́ lè ju eléyìí lọ ọ̀rà sọ ten thousand fẹ́lẹ̀ ọ̀rà akọ́jimáyà two hundred naira fẹ́lẹ̀ ọ̀sàṣedọ́gba o ọ̀sàṣedọ́gba ọlọ́ọ̀bá lọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ falatẹ̀mílù kúlẹ̀ lẹ́mẹ́lì ẹ̀ gbọ́dọ̀ wá fì sọ́dọ̀ ẹnìkan jù ẹnìkan lọ pọ̀ bá ẹnìkan ó tujú kọ́ rẹ̀ rìn pọ̀ dé yàrá ẹnìkejì ó fojú ro ọlọ́ọ̀bá lẹ̀ gbọ́dọ̀ ṣe fatadaru alaka tí ó fi di pé ẹ wà pa obìnrin tì bí tí ó ni bí tí ó ọlọ́ọ̀bá lẹ̀ o ọlọ́ọ̀bá ni ń tún ṣùgbọ́n tí ẹ bá ṣe àtúnṣe nígbà ń bá wa wípé ó ṣe ká àti ṣe bẹ́ẹ̀ rí i àti se àti sàtìsẹ eré kí láwọn ẹ̀yà se ọlọ́ba ni ẹ̀sà tún se wọ́n ń tún sílẹ̀ hó èyí tẹ́ ẹ ti se sẹ́yìn tẹ́ ẹ bá se àtúnse wọ́tẹ́tẹ̀kù tẹ́ ẹ sì páyọ̀ ọlọ́run ẹ̀rí kọ́ lọ́ọ̀bá tún mẹ́nu bá pé ká páyọ̀ ọlọ́run bí torí pé wà láyé páyọ̀ ọlọ́run ọba nìkan ló lè ju ọ̀sà sí dọ́gba o ìpáyọ̀ ọlọ́run ọba nìkan ló lè gáìdì rẹ tó fi sàṣẹ dọ́gba ọlọ́ọ̀bá ni tẹ́ ẹ bá se àtúnse láàrin ara yín tẹ́ẹ̀sì páyọ̀ ọlọ́wọ́n ba tó fa iná láha káàna gọ̀fúrò rahima ọlọ́wọ́n bá jẹ́ ọba aláforíjìn tọ́ba foríjìn ẹrú rẹ̀ tán yóò sì tún kẹ́ allahu akbar àṣìṣe ló ti ṣe sẹ́yìn gbà pàṣẹ ṣe ni ṣàtúnṣe látòní lọ ṣàtúnṣe láti gbà tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ ètò òsì gbọ́ ọlọ́wọ́n bá ní ẹ̀ ṣàtúnṣe ọlọ́wọ́n bá mẹ́nu bá àtúnṣe nínú ááyá méjèèjì yálà látọwọ́ ọkùnrin ló ti wọ́ ni àbí látọwọ́ ti wọ́ ni ọlọ́run bá ní ẹ̀sà tún ṣe ìbáyà alákọ̀ọ́kọ́ ń sọ̀rọ̀ ni nípa obìnrin ni ó sínú ń sọ̀rọ̀ nípa ọkùnrin bíi náà ó ní ẹ̀sà tún ṣe sẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba ọ̀fẹ́ kí ẹmọ́ gbàgbé ọlọ́ọ̀lọ́n láàrin ẹ̀yìn méjèèjì tọkọtaya apákanú àwọn olùmọ́ni alfadúlò náà lọmọ tọ́lọ̀wọ̀n bá ti fi kẹyìn bọ́ọ̀ bá ti torí obìnrin fi ilẹ̀ sí torí àwọn ọmọ rẹ̀ ṣe súlùhù ọkùnrin obìnrin tí ọ bá ti torí ọkọ rẹ̀ ṣe súlùhù kó tó torí àwọn ọmọ rẹ̀ ṣe súlùhù bá a bá torí isu jẹpo á torí epo jẹsu káwọn bọ́wọ́ mọ́bìnú pé mo pòwe wájú ẹ̀dá kan ọkùnrin gbọ́dọ̀ níyìn ìdí nítorí ọba fi ní ẹ gbàgbé ọla ọ̀la ni ẹlòmíì ó kú fẹ́ kò rọmọ bí ìwọ wá bímọ ètò bí o tún lè jáde ọ̀ràn tí ọrọ̀ orí ọlọ́run lórí rẹ̀ ẹsẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ lọ́ba ní tọ́ba wa kàn náà gidá wà ń yẹ tàfàràkà tẹ́ ẹ bá ti ṣe gbogbo gbìyànjú láti ṣàtúnṣe àtúnṣe ò ṣeéṣe o ẹ bá ti ṣe lónìí ọ̀tọ̀lẹ́ tí ó tún jẹyọ lọ́la gbogbo fámílì ló ti sú gbogbo aládùúgbò alábàgbé ló ti sú gbogbo àwọn ọ̀rẹ́ ló ti sú ọ̀làbànítọ́ tọ́wọ́ wá kan náà gidá pé wọ́n yá wọ́n ti gbé gbogbo ògbésẹ̀ àwọn ènìyàn ní ayáì mọ̀ṣòro tún bí a ti gbé gbogbo ògbésẹ̀ pé a gbọ́dọ̀ yà náà ni. ọlọ́ba ni tọ́ tẹ́ ẹ bá wáyà yúgìnì láhù kó lẹ́mìn sáàtì inú buhari ọlọ́run ọbọ̀ ọ̀rọ̀ oníkálukú lọ́rọ̀ tọ́pìn àtòbí bá pínyà látàrí pé gbogbo bí wọ́n ṣe ṣàtúnṣe wọ́n ṣe kò ṣe tọ́

se bọ́ ǹnẹ́ nìkan ni wà lábáyé tí ọ̀nà náà ni ọ wà ikú ma sẹlẹ̀ ọlọ́run níjà o ṣùgbọ́n ó sẹlẹ̀ wà láì ọ ọyù ẹgbà sọ́kọ wà láì ẹnìkan ní reality ni o ìpẹ́ à ń se súrùhù ọ̀rọ̀ tí ó sì sọ ìyọ̀bá láàrin gbọ́dọ̀ mú bá ìyàwó tilẹ̀kùn mọ́kùn sì ti ẹ̀gbà fún ọmọ sọ́jà wà láà ó sì lù ọkọ̀ fá tó àwọn àlọ́ ṣe súlù ní àbẹ́rẹ̀ pé kí lọkọ̀ náà ti dánwó tẹ́lẹ̀ ṣùgbọ́n sí sepọ́rùn náà ti lù ẹnìkan tẹ́lẹ̀ sọ́lọ̀ bẹ ṣe kà ọlọ́ọ̀bá ní ṣùgbọ́n tọ́bá wá dípa àti gbogbo súlùú inú àwọn súlùú inú rẹ̀ lọ ìtọ́lọ̀ ọba ti sọ fún wa nínú níbẹ̀rẹ̀ súra o inú àwọn ìgbésẹ̀ tá a gbè ò ní pé fẹ́ ìzú hun náà ìwọ ọkùnrin tó bá fura pé arábìnrin eh, títí ẹ ti fẹ́ ga ju tiẹ̀ lọ́nu ilé kò fẹ́ gbọ́rọ̀ sí ọ lẹ́nu mọ́ ṣe wá sí fún ṣe wá sí fún pẹ̀lú bẹ̀rù ọlọ́ọ̀ni o torẹ́ lomi ọmọ àmọ́ ṣe wá sí bóbi ò ní gbọ̀ngàn ni ọ̀lọ́ tẹ̀fsìrì kan gbọ́n tí wọ́n wí èyàn ẹsẹ̀ wá sí o ọ̀ ń tọ́já lèyìn pé jókòó lásìkò tí ó gbọ̀ àmọ́ ó sì ń ka ẹ̀ àti gbọ́ ọ̀jẹ́ lọ kàlùkùrá ni ẹni tí bá obìnrin ti ń tẹ́bẹ̀ iná ní ọwọ́ obìnrin náà sì wọ̀ wọ́n náà àṣetánì àwọn ọmọ gbèsè lọ́kẹ́ pé tọ̀ bọ́ba jẹ́ iná kan ti ń wọ̀ látara rẹ̀ mo ṣe tán wàhálà obìnrin mi máa sọ bẹ́ẹ̀ tọ́ba jẹ́ torí ìtì ẹni fi wọ́ná mo ṣe tán

nínà tó ọ̀nà tí ọgbọ́dọ̀ dápa sí ilá ọkàn èmì subhanallah yọ́ nà obìnrin òun náà ni ó sì tó gbé lọ́sípítù yọ́ wa máa fi yán gan wọ́n náà mo sì gbé lọ́sípítù láìláha ìlàlá annabi ni ula ikẹ̀lẹ́ ìsẹ̀bẹ̀ kìyàrìkùn ó ní gbogbo ẹni tí nù obìnrin nù wa kò sínú àwọn ẹni tí ọlọ́run ọba ṣe lásàyà nù wa wọ́n ṣe ẹni eré nù wa o ẹlẹ́ẹ̀kejì annabi ni ọ̀ gbọ́dọ̀ ná lójú 99 percent ẹni tí nù obìnrin ojú ní kọ́kọ́ gbá ojú rẹ̀ mọ́ fọ́ létí láìlà ìlàlá anábìlẹ́lẹ̀ kẹta wà látùkọ́ bẹ̀rẹ̀ ọ̀wá tún gbọdọ̀ máa sọ̀rọ̀ tí ọ̀ dá sí ọ̀nà bó ń se ń bú bàbá rẹ̀ ló ń bú ya rẹ̀ la ọlọ́ọ̀bá lọ gbọdọ̀ síbẹ̀ tí àwọn àgbégbèsè kejì wọn náà ni pé àwọn tí wọ́n já àwọn alábàgbé ẹbí ara tí wọ́n fura àárín lágbájá àti làkásígbè ọmọ tó wọn wá ní kọ́wọ́ lẹ́ran kí wọ́n mọ̀ wòrán pé òun ló kú mọ̀ torí pé máa ṣẹlẹ̀ pàápàá jùlọ kọ́lọ̀ ọba kó bù kù á pàápàá jùlọ tọ́lọ̀ bá bú ọ láti rí ẹ̀ ń rí jẹ́ ń rí mu ẹnìkan bẹ tọ́jẹ́ pé kẹ́ni má ní ní dùn láàmú o níjọ́ tó bá ti gbọ́ pẹ̀ ń já àbùsébùsé lọ́dọ̀ tiẹ̀ nu ẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n bá lura wọn pa nígbà tí ń dùn táwọn sọ fún yorùbá ló níyùn o pé ńgbà tí ń dùn ta lọ gbọ́ wọn ta ni àwọn àmàdá sí wọn ní ìsìn tó di fìtínà là ọlọ́wọ́ bá ní ẹni kìftùm ṣìkọ́ kọ̀bà ìníhì máa fọ́ bàtú hákàmọ́ min áhàlì wà hákàmọ́ min áhàlì ha ìyùn rí da isla ayùwà fíkì láhùn bá iná hùmà tẹ́ ẹ bá páyà pé àwọn tọkọtaya yìí àárín wọn yóò ní tó ó ti dàrú o ọlọ́wọ́ bá ní ẹwà hákàmọ́ ẹni tó pé lọ́gbọ́n nínú ẹbí ọkọ̀ ẹn tó pé lọ́gbọ́n nínú ẹbí ìyàwó àwọn olùmọ́ni tó pé lọ́gbọ́n àkọ́kọ́ lọ́jọ́ orí rẹ̀ ẹ̀ẹ̀kejì tó sì ní mọ́ nípa ẹ̀sìn tó nípa ayọ̀ lọ torí ń gbà mí wà láyé àwọn ẹlòmíì ni wọ́n wá sátúnṣe àwọn wọn tún dà nǹkan rú o ọkọ ti sẹ́ tẹ́lẹ̀ náà ìyẹn sáìdì ìyàwó nù ó ti ní tọkọ ti se fún tẹ́lẹ̀ náà wọ́n wá ní wọ́n wá se súlùfù tọ́ba dé ìgbà náà ọkọ̀ òsè dáadáa rí pé sórí wọ gan àtijọ́ tá a ti fọmọ fún ọ níwà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sọ̀kọ̀ ẹ dákun sátúnṣe òsè àbí lágbọn ìyàwó lágbọn ọkọ nǹkan kan wà tíyàwó ti se fóun tẹ́lẹ̀ òun lẹ́wà ní ọwá se súrù kò sí níbẹ̀rù ọlọ́run kẹsọ́ orí wọ àtijọ́ tó ti wọnú lè súrù wọn lẹ́wà sí ọgbó ó dídí òtò délé mi ẹ̀gbọ́n nǹkan sísun hù lélẹ̀ o automatically kò ní wà just níbi ìdájọ́ tó fẹ́ sí ọlọ́ọ̀bá ní a ṣe àṣàyàn ní ìdílé tó fi jẹ́ pé abúṣẹ́k abubakar jẹ́zá ìrí ọ̀kan náà àwọn àfáàní ní masalasi anabi sallallahu alayhi wa sallam ó a sì fẹ́ ká ní àwọn ẹnìkan láti lẹ́yìn ta lọ fẹ́ kọ́ wánú ẹbí rẹ̀ kó wọ́n tó dẹ́ tẹ́ yìí máa rò ń ló fi tọ́ sí jù ọkọ mọ̀ pé tẹ́lẹ̀ bá yóò tún dárù sí ni kọ́ sọ pé ah, ah lágbájá ni ẹran fẹ́ sí ìwọ ìyàwó bàbá rẹ̀ wà lẹ́ obì mi ò ní ẹ wa tí wọ́n ní ẹ tọrọ mọ̀ pé bàbá bá dé bàbá ó tún dáná kùn ni bàbá ti ní nǹkan ti ń sọ láì ẹwà tó ní kí bàbọ̀ wá ṣe sùúrù yọ dàrú tí wọ́n bá wá ṣe sùúrù ọlọ́ọ̀bá ní àwọn tí wọ́n wá ṣàtúnṣe tí wọ́n bá fẹ́ dáadáa ọlọ́ọ̀bó fi wọ́n ṣe kò ń jẹ́ wọ́n ràtúnṣe ṣe tí wọ́n bá gbé gbèsè ilé náà kò ṣe gbogbo àwọn tí wọ́n dá sí dá sí kò ṣe ọwọ́ adé pé wọ́n débi pé yàtọ̀ fara kan wọ́n gbọ́dọ̀ pín yà náà tọ́ ọwọ́ ó lásìkò tó lè kọ obìnrin sílẹ̀ inú sẹ̀ríà inú rẹ̀ àkọ́kọ́ tóbi ń bá ń se nǹkan oṣù lọ ọ̀gbọ́dọ̀ kọ́lẹ̀ o haramu nínú islam o ẹni tó bá se bẹ́ẹ̀ sẹ́ lọ nítorí Kinu o bínú se bó ti léwu kínú ó bí ọ rántí stéètì rẹ̀ wà nípa purity. sọmọ èyàn ní pé kò sí nù kí sásìkò tí ń se nkóòsù rẹ̀ lọ ni àbí ń se nkóòsù lọ tí ń bá ń se nkóòsù lọ kọ̀tọ́kọ̀ kọ́ lẹ́nu sẹ̀rí àwọn ọba se bẹ́ẹ̀ ọlọ́run ọba bínú sí ọ kọ́dà àwọn olùmọ́ni bá jẹ́ ń bi òfin sẹ̀rí àti ń ṣiṣẹ́ ni wọ́n da sẹ̀rí àfọ̀n ipò òfòfin ọlọ́run ọba se yẹ̀yẹ́ nù ẹlẹ́ẹ̀kejì tí ọba sínú haidọ̀ ó ti mára kọ gbọ́dọ̀ jẹ́ pé o ti súnmọ́ lẹ́yìn ìgbà tó se haidọ̀ alákọ̀ọ́kọ́ tó se tán kọ̀gbọ́dọ̀ jẹ́ pé o ti súnmọ́ nù rẹ̀ wò ẹlòmí ó sùn mọ́bìnrin lálẹ́ yóò sì kọ́ọ́lẹ̀ láàárọ̀ láìláha ìlàlá ṣẹ̀rí ọ̀faramọ́ o ṣẹ̀rí ọ̀faramọ́ àfi pẹ̀lú mọ́jẹ́mù ilá alhamdu àfi kọ́ jẹ́ pọ́bìnrin náà àti mọ́ pọ́ lóyún bọ́kọ̀ rẹ̀ bá súnmọ́ láàárọ̀ tó kọ́ọ́lẹ̀ kò sí tó burú torí pé ó ti ní táìmù tí ó parí ìdá rẹ̀ ọ̀nà nígbà ọba bímọ

ẹ̀tọ́ bá lóun kọ ìyàwó rẹ̀ lẹ́ni sẹ́kì dùbú ìmáàmù malik ní ntaasi ayọ̀ mẹ́ta nìkan akakọ ó ti kọ obìnrin lẹ́lẹ́mẹ́ta inú ọgọ inú one thousand tá a bá yọ mẹ́ta mélòó ló kù nine hundred and ninety seven ọ̀la hours tiẹ̀ ọ̀rẹ́ nine hundred and ninety seven sí kíkọ́ ọlẹ́tọ̀ èyí tó lé nínú ntọ́lọ̀ ní ọkọ̀ ọlẹ́hùn ó níwájú kóòtù láti tiẹ̀ gbà wọn fún un ibi tí mò ń lọ ni pé ẹ wò gbèsè ti ṣe rẹ̀ ní agbéka tó lè kọ obìnrin lẹ̀ wà láì tọ́ba jẹ́ pé a lè ṣe sùúrù bẹ́ẹ̀ more than ninety percent igi tí ń tú òní tú torí pé kí ni máa fa ẹgbẹ́ mọ̀kọ́ lẹ̀ inú bíbí náà ni wọ́n á ní ojú òde fóṣù kan bó ti léwu bó ti léwu kọ́kàn rẹ̀ ògbóná tó yọ ọ̀rọ̀ kó tó dòsì kan tọ́ba wa kan ra ìgídá ọgbọ́dọ̀ kọ́ lẹ̀ gbogbo ilé ó se àsìkò tó mára ní gbogbo ẹ̀ ọkọ̀ ọ̀lẹ̀ pẹ̀lú gbónú nǹkan ọlọ́run wá sí wá lójú kòkòrò kò sí lọ́rùn àyàn o ọlọ́run tẹ bá kọ̀ǹkúlùdì pé gbọ́dọ̀ kó obìnrin lẹ̀ famatiruhunna ẹ̀kẹ́ àwọn obìnrin àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ní pé fún ní dúkìá kan ìtọ́ mọ́gbọ́dọ̀ kọlẹ̀ wà nkankan fún lẹ́bùn tó jọjú wọ̀sẹ́rì ihun nasara anjẹ̀míla ẹ wá sọ wọ́n lẹ̀ ní sísọ wọ́n lẹ̀ dáadáa rántí pé ó ṣeé ṣe ọmọ ẹnìkan lọ́wọ́ lọ́dọ̀ ti ọmọ ẹtì wọn náà wẹ̀bẹ̀ lómi o ìwọ lọkọ lónìí ìwọ bàbá ìyàwó lọ́la o bọ́ọ̀ bá ń ṣe fẹ́ wọn ó sí ọmọ rẹ sí ọmọ ẹlòmíì bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ni wọ́sẹ̀rì ìhun na sara aljamila ìdí yìí tó fi jẹ́ pé a rí nú àwọn judiciaries mi lé àwọn countries islam muslim countries mi tó jẹ́ pé èyí tọ́lọ̀ wọn bá kàn ṣe lójú kòkòrò àwọn sí lọ́rùn àyàn tó ọba kó obìnrin lẹ̀ yóò ní tó fún torí pé ọ wá dependent lórí rẹ ni tó ọba fi ilẹ̀ ní ìsìnkú tó rí kan ṣe kan sí ọ̀fẹ́ kọ́ra rẹ̀ ni sẹ́ranù lọ́fẹ́ ọmọ ṣe ni ọlọ́ba ní sọ́rí ìhun na sara aljamila. tó bá wá lọ kọ́ lẹ́tàn kò wá ti parí o kíkọ ẹ̀yọ̀ kan o láǹfààní àti kọ́ọ̀lẹ̀ méjì míì tẹ́ bá padà alukurani wa ni tó bá kò bẹ́ẹ̀ lẹ̀ askinu hunna min haithu min in bi gbe inu ilé tó ń gbé inú náà ni ọmọ gbe o ìwọ lọ sí lànà ìsìláàmù pé ọkọ̀ oṣù mẹ́ta yìí ọmọ bọ̀ o ó mójútó àlàáfíà rẹ o inú oṣù mẹ́ta yìí gbogbo ntọba bá ní bùkátà sí bíi fúl ìyàwó rẹ ó fún ṣùgbọ́n súnmọ́ ṣùgbọ́n súnmọ́ ebi ọlọ́kọ̀ lẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ sí ẹ̀tọ́ ṣùgbọ́n ọ̀gbọ̀dọ̀ súnmọ́ apákan àwọn fúkọ̀ ní tọ́ ilé ti súnmọ́ ó gbogbo gbésẹ̀ láti tẹ̀lé ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ oṣù mẹ́ta àbẹ́jẹ̀ mẹ́ta òòrùn pé kọ́ ọgbọ́bìnrin náà padà àwọn olùmọ́ni tó fi parí ìdá rẹ̀ tí è lọ in tó súnmọ́ jù náà ni pé ẹ̀ lè gbé mọ́ láíláí ẹjọ́ gbẹ́nu ilé kan náà oṣù mẹ́ta òòrùn pé ikọ̀ wá in ti ń gbọ́ná lọ́kàn rẹ̀ wò tútù nípa ọlọ́ọ̀bá wa ni wọ́n ìyẹn tàfàràkà tọ́bá wá kan rẹ̀ pé wọ́n pọ́dọ̀ pín ká o ọlọ́ọ̀bá ni yóò gẹ̀lẹ̀ láhùn kúlẹ̀ mi sáàtì ọlọ́ọ̀bá yóò rọ oníkálukú lọ́rọ̀ àti ọkọ àti ìyàwó ṣe wàkánà láhùn wá sí àn àlìmà wá sí àn hakima ọlọ́ọ̀bá ọba tó rọrùn ni ọba tó sì ń pè ní hakim òun náà ni pé wọ́dùrù ṣe fi mahali aláìkọ̀bíyì ká fi nǹkan sáàyè rẹ̀ tọ́tọ́ sí fi nǹkan sáàyè rẹ̀ tọ́tọ́ wọ́n ni a ṣe hikima bó sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ bá gbé kalẹ̀ bó ṣe dáa wọ́n lò lo hikima ìwà bá wù tó wù dáadáa wọ́n lò hikima ọlọ́ba ni pé ọlọ́run bá gbogbo òfin tó gbé kalẹ̀ yìí làákàyè tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè kúrú láti realize hikima ti bẹ́ẹ̀nbẹ́ ṣùgbọ́n lọ́ba mọ̀ pé hikima bẹ́ẹ̀nbẹ́ nítorí ìdílé aya ó ṣe wáàsì fọ́pin ó sì ṣe wáàsì fóbin o ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ nítorí ọba fi so wá pọ̀ òun náà ni pé ká jẹ́ ẹni tí ń páyọ̀ ọlọ́run kọ́lọ́run ọba jogún páyọ̀ ọlọ́run ọba fún gbogbo wa inṣàlá àádùn báyìí kí ọlọ́ba kí ọ sọ wájú ọ̀la lọ tọ́ bá di ọ̀la tẹ̀síwájú nínú àyà tí ọlọ́ba tẹ̀síwájú nínú àwọn àlàyé tó fara jọ àwọn ilé kọlọ̀bọ sọ wájú ọ̀la náà lọ ìṣáàlá wọn rò pé ìṣáàlá ní àlejò pàtàkì àwọn ọba wa kí àṣàdúrà fún Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi kíkí ti ẹ̀sìn Islam kí gbogbo ẹ̀yin ọmọ ya wa tí Ọlọ́run ní kí a lè máa wá síbi tafsiri. Àìní lè máa wá ọlọ́ọ̀bù ní fi sí wa lọ́kàn. Àlàáfíà àti àzìkí tí a máa fi gbàwẹ̀ tá a fi máa darí ilé wa tá a fi máa jọkọ lórí àwọn aya wa Ọlọ́run bọ̀ ní fi wọ́n wa. A dúpẹ́ fún àwọn àfáàwà dr ọlọ́run ọba yóò fún ọ ní àlékún ìmọ̀ ìmọ̀ tí wọ́n ní ọlọ́run ní fi ìbàjẹ́ kan ọlọ́run bó fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà bí àwọn ṣe nímọ̀ inṣàlá àwọn ọmọ wọn títí àwọn ọmọ wọn jù tí wọ́n lọ inṣàlá wọn gbogbo ọ̀rá tá à ń ṣe kòkárí níbi ọ̀rọ̀ tafsiri àti ọ̀rọ̀ nurudini ọlọ́run ọba yóò san kálukú lẹ́sàn-án rẹ̀ ọlọ́run ọba ní fi dùn wọ́n ọlọ́run bò sì ń jẹ́ kí a jọra wa lójú ọlọ́run kò ní jẹ́ ká fi jọra lójú ká fi ṣe ká fi da ládàtọ̀ kárí nù ọlọ́run bá Ramadan yìí ọlọ́run ní ṣe ní àṣemọ fún wa ọ̀pọ̀lọpọ̀ Ramadan naam naam ẹ ti béèrè mi ọ̀sán yìí naam naam eléyìí tó bá jí yóò tún lè rẹ̀ sí òṣèlú yóò tún kò tí ó tún mm. eléyìí kún yóò mọ̀ owó ti ẹ̀ràn ẹwà sọ́sọ́sọ́ kò tí kò sáyì padà mm. ẹ̀sìn ní ìtàrábìnrin yẹ̀ fẹ́kẹ́ òtúká ń àtẹ́lọ́gbà tí ọlọ́gbà bóyẹ̀ láti fi ẹni tó ń lè jára mọ́ tiẹ̀ torí pé kí ni àìmọ́ jára mọ́ tiẹ̀ ń fa ìrẹ̀wẹ̀sí ìfẹ́ hmm. lọ́kọ̀ọ̀kọ̀ náà nínú ìbéèrè ní àṣà àkọ́kọ́ ni pé generally ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọba ní mara àlébù ni pàápàá jùlọ lọ́dọ̀ obìnrin nítorí ìdí eléyìí irú obìnrin bẹ́ẹ̀ ìtọ́gbọ́dọ̀ yé ni ṣùgbọ́n gbà mí ìmọ̀ tí wọ́ wá ni láti ibi tó ti gbé dàgbà kọ̀mọ́lá ńlé wọn kí wọ́n ní ọgbálẹ̀ kọ̀mọ́lá ńlé wọn kí wọ́n ní ẹ̀yìn gbábọ́ síbẹ̀ wọn kọ̀mọ́lá ntí ọba délé ọkọ nù ń gbà mí tírú bẹ́ẹ̀ bá wa sẹlẹ̀ àwọn méjì ni ṣé mo wá lè ti torí bẹ́ẹ̀ gba ọmọ ọ̀dọ̀ fẹ́nìkan kí n gba ọmọ ọ̀dọ̀ fẹ́nìkejì kẹ́nìkejì ọba ní bínú tẹ ẹ gbàgbọ́ yìí ni mo pọ̀ ń tẹ̀ ń sọ kẹ́nìkejì ọba ní bínú torí pé responsibility obìnrin mo rò pé torí pé ó ṣeéṣe obìnrin òun lè rò pé alhamdulilayi tó bá wà reasonable pẹ̀lú tí eh, logical ní tẹ́ sọ òun lè gbà òun lè gbà alhamdulilayi òun sì ẹ̀tún pédé púpọ̀ òun nídìí ọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n yóò fi sọ̀rọ̀ sí àlejò mi àbí ìyàwó rẹ̀ gbẹ tí òde fara mọ́ torí pé tíṣẹ́ rí à ń sọ gbogbo ohun tí ń ni ò ní dálérú ṣé tó kejì ọ̀fara mọ̀ kò ní díjà tó bá jẹ́ pé kò ní díjà kò sí tó burú ṣùgbọ́n tó bá fi lè jẹ́ pé yóò di fìtínà má se èé tí ó se ntọ́tọ̀ náà lọ́wọ́ àti tẹnumọ́ kò se ntọ́tọ̀ torí pé òun ló bùkù ní pé ó bùkù kọ́ wá tó fara ní torí pé ẹni tí ń gbà tẹ́lẹ̀ ń gbà ó ti rí pé òun ẹn tí ń gba tẹ́lẹ̀ tó ń sẹ́ rí kan pé kan gba òun náà nígbà pé owó oh, ṣé torí tẹ́mi gba ni ò tẹ́mi ò ní ìdí ẹni tí ọmọ bá ń ṣiṣẹ́ ilé òun náà pàtì kúrò lẹ́yìn àwọn àṣẹ sọ́wọ́n ni ah, ìwọ́n tó ti gba tẹ́lẹ̀ ọwọ́ àyọrẹ́ sí pé ọgbọ́dọ̀ máa gba àtẹ́rù lòun ni nítorí di ilé ẹn tó kù díẹ̀ káàtó lábàáwí ṣùgbọ́n tó pé bá sínú kó wọn àbọ̀ ẹ̀yàn tó ń gba méjèèjì fún wọn kò sí tó burú àwọn fúkàwà sọ̀rọ̀ tó pọ̀ lórí pé kò sí tó burú tó ọba lágbára àti gbọmọ ọ̀dọ̀ tí ọmọ báyàwó rẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ jẹ́mù kò sí tó burú ṣùgbọ́n kéèyàn wá lẹ́wọ̀n gbà fún kan kọ̀ gbà fún kejì ó súnmọ́ kọ́ jẹ́ pé fìtínà ni ọ̀dà alẹ́ nulẹ̀ rẹ̀ o wọ́lá ò tààlà náà àríkùn sáà. Mm. Mm-hmm. Ah, inú gbogbo tí èmì rí kànú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pátá ìrìn bí kan tí wọ́n sọ ẹ̀sẹ̀ kan wá tó bí i lè se tọ́jẹ́ pé a ní wọ àsìkò tíṣẹ́ rí a ní àkọọ́lẹ̀ ká tó kọọ́lẹ̀ aláhùnmá àfẹ́yọ̀ kan soso tí mo rò ó náà ní pé tọ́ba ti rí dá in ló ṣe rí dá ẹlẹ́hun ó ti yàtọ̀ torí pé automatically ẹlẹ́hun gan ó ti já okun ìgì láàrin yìí ná bó lọ kọ́lẹ̀ bó lọ kọ́lẹ̀ gan ìyàwó rẹ̀ ṣe rí dá lófin ṣẹ̀rí àmọ̀dájú ẹni tó ṣe rí dá wọ́n ti bá sí pé pẹ́sẹ̀ kan lọ́wọ́ á sí lóde ní òde ń lé ṣe sùúrù èmi ọmọ ẹ̀sẹ̀ kan tí wọ́n lò bẹ̀rẹ̀ lè ṣe tí ò fi lè ṣe sùúrù kọ tẹ̀lé tí àsìkò tí ṣẹ̀rí àní ń lò lè kọ́lẹ̀. ayakala. ọ̀pọ̀ wá ní ìdájọ́ àwọn tí wọ́n gbẹ́jọ́ pé muslim ní àwọn institution. táyì àwọn tí wọ́n gbẹ́jọ́ pé muslim làwọn ìyàwó wọn ń ṣe kírísítẹ́nì ọ yàtọ̀ ẹni tí ó ṣe islam tẹ́lẹ̀ ọ yàtọ̀ sẹ́ni tí ń ṣe islam tó ní ìṣe mọ́ mo rò pé sẹ̀ríà faramọ̀ náà ayé alukur'ani sọ lórí pé tọ́ba jẹ́ obìnrin christian àbóbìnrin yahudi mùsùlùmí lè fẹ́ generally ṣùgbọ́n pa àwọn olùmọ́ni ọlọ́run ọba sọ fún wa ni torí pé ká lè mọ́pọ̀ tọ́ àmọ́ kìí ṣe tọ́jọ́ ẹ̀ńtà àfẹ́ o kìí ṣe tíṣẹ̀rí àfẹ́ o torí pé ńgbà tó ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa tó ṣe lẹ́tọ̀ láàrin wa àti àwọn alùpùpù nǹkan sọ̀rọ̀ pé alùpùpù oúnjẹ wọn ọtọ́kẹ́ ẹ̀jẹ̀ káwọn náà tó ń jẹ yín ńgbà tó dórú obìnrin ọ̀hán ni wọlmọ́sánátù mínàlmọ́mìnàtì ọlọ́ba ọkọ̀ tẹ̀síwájú kẹ́ẹ̀fẹ́ àwọn obìnrin tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n kóraró inú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wárí lẹ́yìn náà inú àwọn kí ni alùkítàbí àwọn olùmọ̀ní bí gbàtọ́lọ̀ ma ń bá wá sí tí máa ń bá wá ṣe ń pè ní hannun kàmì sàndá kí ọ gbọ́dọ̀ rí olùgbàgbọ́ òdodo ńlẹ̀ kó lọ fẹ́fẹ́ kírísítẹ́yìn mo rò pé nítorí bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn olùmọ̀ kò sí ní tá a fẹ́ ṣe sí ṣùgbọ́n wá burú jù pàápàá jùlọ lóde ìsìn tọ́jẹ́ pé kọ́ńtàpọ́nà ló ń kálukú bára wọn ṣe èyí tó ṣẹlẹ̀ ìwádìí tọ́pọ̀ àwọn èèyàn sí pé ọ̀pọ̀ àwọn òmí wọ́n ní àlébù kan wọ́n fi tí wọ́n sí pé kọlọ̀ fẹ́ mùsùlùmí lẹ́tọ́ jẹ́ pé ọ̀pọ̀ rẹ̀ àjẹ́ndà ni ó gbé wá sì dá rẹ̀ rú kọ́dà tọ́bàṣẹ̀ mọ́nú lè rẹ̀ nìkan yóò da fámìlì yìí rù gbà mí nítorí ìdí ilé irú obìnrin wo lọ ń wá nù mùsùlùmí tí ó sì ná irú obìnrin wo lè yíó lóhun wá nù mùsùlùmí tí ó lóhun orí àti nkankan mí ní bẹ̀lọ́kàn rẹ̀ kọlọ̀bọ̀ fọ̀kan wa májàmá wà láwùta ara after tàti gbogbo àwọn májẹ̀mú pé ó ti sùn gbogbo ṣùgbọ́n rẹ̀ náà sọ pé obìnrin ti wá lọ by after some months ẹni ẹ̀ ṣe wà láti pé ah mistake mi by àṣírí kan ṣe tó tó ń gbé sọ́kàn ẹ̀tẹ̀lẹ̀ ó ṣe wá kúrò ní ibẹ̀ ó dẹ̀ ti wá lọ ó ti lo three months ó ti wá lọ hmm. ṣé gbogbo lẹ́sọ̀ pé tó máa fẹ́ ru obìnrin bẹ́ẹ̀ pé ó ṣẹ̀ tó máa lọ dánú ẹ̀. báyìí ẹ tọ́kọ obìnrin lẹ̀ ní kíkọ ẹ̀yọ̀ kan obìnrin wa ti parí ìdá rẹ̀ ó ti sẹ̀jẹ̀ mẹ́ta àbóṣoṣù mẹ́ta lẹ́yìn ìgbà tó ti parí kò jẹ́ ìyàwó rẹ̀ mọ́ torí pé ńgbà tó wà nù ìdá ìyàwó rẹ̀ ni a lè pè láàbọ̀ ìyàwó rẹ̀ ìdí nítorí fi jẹ́ pé kọ obìnrin lẹ̀ obìnrin ní kíkọ́ ọ̀tá alẹ́pẹ̀ rẹ̀ ní padà tọkùnrin bá ilé kú tóbìnrin wà nù ìdá obìnrin ó obìnrin ogun. torí pé kíkọ́ rẹ ẹni sílẹ̀ tó lè pé padà ní hostel wa híyà táàtà ìsùmọ́tì hostel wa lábẹ́rẹ̀ ṣùgbọ́n tó bá ilé jẹ́ pé obìnrin ti parí ìdá tọkọ̀jẹ́yàwó rẹ̀ mọ́ o yálà ọkùnrin fura àbọ́kùnrin ò fura tó rọ́kùnrin obìnrin ti parí ìdá rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ ìjọ tó gbagbádá dé pé nádá ó dẹ̀jọ wà ní ẹni tí ń díẹ̀ náà gánmọ̀ ìdá ẹ̀ èmi ti parí ìdá tọrọ kọjẹ́yàwó rẹ̀ mọ́ tọ́ba wa fẹ́ fẹ́ òun náà ṣẹ̀ṣẹ̀ put application rẹ̀ as everyone òun náà ṣẹ̀ṣẹ̀ yóò ṣe apply tó bá wo obìnrin kó grant application rẹ̀ tó bá wípé wo inú ọ̀bọ̀dọ̀ pọ̀ mẹ́lòmí máa fìn kò sí tó fẹ́ ṣe torí pé kí ló ń wó tó ṣùgbọ́n ti pé ṣùgbọ́n tó báyìí lè jẹ́ pé ọkọ̀ kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta ni eléhùn kò lẹ́tọ̀ àti fẹ́ obìnrin mọ́ àyàfi tóbi ń bá lọ́kọ̀ mi ọkọ̀ mi ọfẹ́ ọkọ̀ mi ní afẹ́rẹ́ ní ọkọ̀ tìyàwó kìí ṣe tí wọ́n lọ pláànù kìí tí wọ́n lọ dọ́gbọ́n sí o ọfẹ́ lóòótọ́ wọn wá kọ̀ra wọn lẹ̀ ọkọ rẹ̀ àkọ́kọ́ tó ti kọ́ ọ́ lẹ̀lẹ́ mẹ́ta hàn tọ́ba wa fẹ́ ń gbà náà ó lè sí lọ tóbìnrin wọn bá nífẹ̀ẹ́ pé òun lè fẹ́ wọ́n lè gbọ́ ara wọn yé kí wọ́n tún so ìdí tuntun mi mo rò pé kọ́lọ̀bọ sàmọ̀nà wa wọ́n láwùjọ àlàálẹ̀. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا